bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah ètò alilmu nurun ní ogun orí afẹ́fẹ́ ètò tí àjọ tí a mọ̀ sí markazu kalibu salim tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ the pure heart islamic center ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà lórí ìkànnì yìí a máa ní àǹfààní láti gbọ́ ètò yìí ní gbogbo àkókò yìí tí oṣù ramadan tí yóò fi wà ń ta murtada alim ni orúkọ mi imam suleiman hamza abu ahmed tí àjọ máa ń mú ètò wá àwọn náà wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi àjọ tí mo dárúkọ yìí markasul kalib selim ó wà ní àmùdá àmùdá jọǹkú ní ìbàdàn wambi ni wọ́n fi ìkàlẹ̀ sí kọ́lọ̀ ń jẹ́ kí àjọ náà kí wọ́n san lẹ́sàn-án olóore fún gbogbo ìgbìyànjú wọn lójú ọ̀nà ẹ̀sìn ustaz bismillah. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu alhamdulillah wasalaatu wasalaam ala rasulillahi wa ba'd adọ́pẹ́ fún ọlọ́run ọba àtọwọ́kẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ẹ̀kan sí ní kíkí ẹ̀sìn islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ní èmi pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu a máa tẹ̀síwájú pẹ̀lú tí a ń sọ lọ ní àná nípa àwọn tí ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tàbí ká tiẹ̀ ní àwọn tí sharia islam tó yọ̀ǹda fún láti túnu nínú ọ̀sán àwẹ̀ àti kà pé ìrìnyàn mẹ́ta nínú wọn wọn ó túnu wọn ó gba àwẹ̀ padà yàní wọn ó jọ̀sán lẹ́yìn ìgbà tí ramadan bá lọ wọn ó san àwẹ̀ padà ní déédéé ọjọ́ tí wọ́n bá fi fi àwẹ̀ lẹ̀ láì gbà nínú wọn láti rí aláàárẹ̀ nínú wọn láti rí arìnrìn àjò bákan náà nínú wọn láti rí obìnrin tí ó ń ṣe nǹkan oṣù eléyà ti ṣàlàyé síwájú níwọ̀n bá pẹ̀lú ẹ̀rí látinú al-Qur'anul Karim àti látinú sunna anabu Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run a tẹ̀síwájú pẹ̀lú ìran àwọn èèyàn míì tó jẹ́ wípé ẹnu àwọn àfọ́ onímọ̀ ẹ̀sìn ẹnu wọn kò lórí rẹ̀ pípẹ́ àwọn èèyàn wọ̀nyí àwọn ò máa fi àwẹ́lẹ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n máa ka ọjọ́ tí wọ́n fi fa àwẹ́lẹ̀ láti san padà wọ́n máa bọ́ aláìní ni nínú àwọn tí ọlọ́run bá ti gbé ní fúnfúnyẹ́ fún ní pátápátá òun náà ni àwọn èèyàn wọ̀nyí tábàwọn al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá subhanahu wa ń ṣàlàyé fún wa ala alladhina yutiqunahu fidya ta'amu miskin ọlọ́ọ̀bá ní gbogbo àwọn tó pé wọ́n bá lè gba àwẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ wá gbà wọ́n gbà pẹ̀lú ìnira wọ́n gbà pẹ̀lú ìdààmú ọlọ́ni fìdíyà irú àwọn ẹni báyìí kí wọ́n máa ṣe àlùfìdíyà kí wọ́n máa bọ́ aláìní ó fi hàn pé gbogbo ẹni tí àwẹ̀ bá ti fẹ́ le koko fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala gbé fìdíyà ó gbé kalẹ̀ fún ṣùgbọ́n lè yà àgbọ́yé pé gbogbo ẹni táwẹ̀ bá fẹ́ le fún òun ni gẹ́bí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu tarjumanu quran gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé fún wa nínú àpọ̀lẹ̀ tó wà lọ́dọ̀ imam bukhari rahimahullah ta'ala abdullahi ibn abbas oní wal mar'atu oní wal sheikhul kabir wal mar'atul kabira oní àyà yìí tó ń tọ́ka sí òun náà ni pé ọkùnrin tó ti dàgbàlagbà wal mar'atul kabira àti náà tó ń ti dòdó la yastati'ani an yasuma tí wọn ò bá láǹfààní tó yẹ pé wọn ò ní agbára láti gbàwẹ̀ mọ́ fayutiman makana kulli yawmi miskina irú àwọn báyìí wọ́n máa bọ́ aláìní lọ́jọ́ kọ̀ọ̀kan fún tó tún fi gbà wẹ̀ ó tún mọ̀ sí pé pẹ̀lú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu arí ẹ̀rí wípé gbogbo obìnrin àbọ́kùnrin tó bá ti dàgbà tó ti dògbó ọlọ́ba subhanahu wa ta'ala ti pa ìdájọ́ ààwẹ̀ rẹ̀ ọlọ́ba ti parẹ́ fún àwọn nítorí wọn kàn máa ṣe lókùrúgbà tí wọ́n bá sì wà ní orí ilẹ̀ ayé òun náà ni kí wọ́n máa bọ́ aláìní ní gbogbo ọjọ́ ọjọ́ tí wọn ò bá fi gba àwọn yẹn àwọn àgbàlagbà tí wọ́n ti dògbó tó jẹ́ pé ká sọ pé kí wọ́n gbààwẹ̀ yóò padà kó ìparun tàbí àìlera yóò padà kó bá wọn ní àgọ́ ara wọn ẹnu àwọn àfọ onímọ̀ ẹ̀sìn ó kò lórí pé àwọn méjèèjì wọn ó gba wọn ò ní gbààwẹ̀ bó tẹ́ pé a àwọn tí wọ́n sọ wípé àìnígbààwẹ̀ wọn wọn ò bùkátà sí kí wọ́n tún máa bọ́ aláìní náà mọ́ sùgbọ́rọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu tó ń jẹ́ ìkan lára àwọn sàhábà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó lọ́n sì sáyà kalẹ̀ lójú wọn yìí ó ti gbá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ dànù nítorí pé abdullahi ibn abbas ti sọ pé nínú ìtumọ̀ tá a gbọ́ yìí nínú ayé ọlọ́run ọba òun náà ni pé àwọn táàwẹ̀ lè fún lárúgbó tí wọ́n ti darúgbó lọ́kùnrin àti lóbìnrin yìí ó máa bọ́ aláìní lójoojúmọ́ nígbà tí wọ́n bá fi àwẹ̀ ẹlẹ́tàn tó pé abdullahi ibn abbas náà ló kú jẹ́ ká mọ̀ pé àwọn ọlọ́run ọba gbà lérò nínú àyà yẹn so bákan náà ó jẹ́ káwá mọ̀ pé wọ́n máa bọ́ aláìní ni eléyìí ìdájọ́ wọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn onímọ̀ wọ́n tún wá fi kún àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin gbogbo ẹni tó bá jẹ́ pé ó já láìsàn tó jẹ́ pé kò sí ìran kan pé àìsàn yóò lọ kọ́lọ́ máa fi àìsàn tí ò ní gbóògùn kó máa fi ṣe wá bóyá ọ́sà lèèyàn ní tó yẹ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ diagnosis wọ́n ti sọ fún yàn pé ọ́sà eléyìí ó ti débi tí ó ti jókòó irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé àìlera ti ń bẹ lára rẹ̀ àìlera ti láéláé ní ilá insha Allah wọn nírú ẹni báyìí náà wọ́n lè ṣe àfiwé rẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà tó jẹ́ pé ògbó ara ẹni ò jẹ́ kí wọ́n di ẹni tí ó máa gbà wẹ̀ àti pé tó bá rí bẹ́ẹ̀ irú ẹni báyìí náà nínú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọn ni pé irú ẹni báyìí náà ò fi àwẹ̀ yóò máa bọ́ aláìní ẹni tó pé permanent ailment òun ló bá ní nínú àwọn èèyàn míì tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tàbí tí ṣẹlẹ̀ islamiyya tó tún yọ̀ǹda fún láti fi àwẹ̀ lẹ̀ ni alhamil walmurdi òun náà ni obìnrin tí ó lóyún àti obìnrin tí ó ń tọ́mọ lọ́wọ́ bó ti yẹ pé àwọn méjèèjì yìí ẹnu àwọn onímọ̀ òkò lórí wípé kí ni ìdájọ́ tiwọn gangan a rí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé obìnrin tó lóyún sínú àti tó ń tọ́mọ lọ́wọ́ ìdájọ́ wọn náà ni pé àwọn méjèèjì wọ́n fi àwẹ́lẹ̀ láì gbà ṣùgbọ́n ẹnu wa kò lórí wípé ǹjẹ́ tí wọ́n bá fà àwẹ́lẹ̀ láì gbà yìí ṣé wọ́n máa bọ aláìní ni àbí wọ́n máa gba àwẹ̀ padà lẹ́yìn ìgbà táwẹ̀ bá lọ gẹ́gẹ́ bí a ṣe sọ níbi ìdájọ́ ẹni tó rẹ̀ àtẹni tó jẹ́ arìnrìn àjò àbí kẹ̀ ṣé bí wọ́n ṣe ń bọ́ aláìní bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbàwẹ̀ tí àwẹ̀ bá lọ eléyìí tabaníkà máa sọ ní orí afẹ́fẹ́ ń bí àkókò nígbà wa sùnmọ́ wallahu alam ní ṣókí èyí tí àròkú fẹsẹ̀ rinlẹ̀ wàlẹ̀ ilmu indala òun náà ni pé àwọn méjèèjì nínú àwọn obìnrin méjèèjì fàálẹ́yìn malẹ̀ ìtàhàm àwọn méjèèjì ó máa bọ́ aláìní ni dúnà lọ́kọ̀dọ̀ láìsẹ̀sẹ̀ ní máa san àwẹ̀ padà kí ló ti ká sọ léyìí torí pé ìdájọ́ àwọn méjèèjì kò sí ìdájọ́ kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó clear látinú alukur'an alkarim àti látinú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń taari nínú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ran àwọn obìnrin méjèèjì obìnrin tí ń tọmọ lọ́wọ́ obìnrin tó lóyún wọn ò fi àwẹ̀ kalẹ̀ arákọọ́lẹ̀ yẹn ṣùgbọ́n àkọọ́lẹ̀ pé ǹjẹ́ wọn ó san padà ní àbí wọn ò máa bọ́ aláìní kò sí àkọọ́lẹ̀ kankan látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ti wá sàkọọ́lẹ̀ yìí eléyìí wá fà tó fi jẹ́ pé ìwòye àwọn onímọ̀ sí ìdájọ́ àwọn irúfẹ́ obìnrin méjèèjì ó yàtọ̀ sí ara wọn gẹ́gẹ́ bá a ti sọ síwájú èyí táwa faramọ́ òun náà ní pé irú àwọn obìnrin méjèèjì àwọn náà bọ́ sí abẹ́ àwọn tá a kà síwájú nínú àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin jẹ́ pé aláìní ni wọ́n máa bọ́ wọn ò ní ṣẹ̀ṣẹ̀ tún máa ka ọjọ́ láti fi gba àwẹ̀ padà kí ló dé ká sọ eléyìí òun náà ni pé agbọ́lá fún ọ̀rọ̀ tí a méjì nínú àwọn sọ̀hábà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ so, agbọ́lá fún ọ̀rọ̀ àwọn méjì nínú wọn òun náà ni ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala anhu àti abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu tábọ̀ abdullahi ibn umar àti abdullahi ibn abbas nínú àwọn àfáà nínú àwọn sahaba òun náà ni àwọn méjèèjì riwaya ti abdullahi ibn umar radiyallahu ta'ala anhu nafi oníkàánat bintun libni umar tahta rajulin min quraish ó ní ọmọbìnrin kan tó jẹ́ ti abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ó wà ní abẹ́ ọkùnrin kan nínú àwọn Quraysh fàṣọba atọ́sùn fi Ramadan bẹ́ẹ̀ ni obìnrin ló bá bẹ̀rẹ̀ sí máa lò gbẹ́ ló bá bẹ̀rẹ̀ sí máa gbé nínú oṣù Ramadan abdullahi ibn umar wá ń pàláṣẹ pé an tuftira wa tut'ima kulla yawmin miskina abdullahi ibn umar sọ fún obìnrin pé jáwèé kó wá máa bọ́ aláìní fún gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bákan náà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu òun náà pàṣẹ fún wàlídà kan tó lóyún abdullahi ibn abbas wọn sọ pé anti bi manzilati alkabir alladhi la yutiqu siyam fa aftiri wa at'imi an kulli yawmin nisfu sa' min hanta arábìnrin wọn ló lóyún abdullahi ibn abbas wá rí pé àwẹ̀ ní lára abdullahi ibn abbas wá gbé ìdájọ́ kalẹ̀ fún pé anti bi manzilati alkabir ìdájọ́ kan náà ni wà àtàgbàlagbà jọ gbà kí ni ìdájọ́ tá gbàlagbà gbà ẹ bá ṣe ti síwájú àgbàlagbà ó máa jáwẹ̀ yóò máa bọ́ aláìní ó ní alladhi la yutiqu siyam àgbàlagbà tí ò láǹfààní tí ò lágalẹ̀ àti gbàwẹ̀ fa aftiri ibn abbas radiyallahu anhu ló wá ń sọ fọmọbìnrin pé máa jáwẹ̀ wa at'imi an kulli yawmin máa ń fún aláìní ló ń jẹ ní gbogbo ọjọ́ àkọọ́lẹ̀ lè ń bẹ nínú musannaf abdulrazak gẹ́gẹ́ bá ti ti síwájú àgbẹ̀ àsọpé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ẹnu àwọn àfọ́ onímọ̀ kòkò lórí ẹ̀ ni ṣùgbọ́n èyí tí àwọn agbára èyí tá a fara sí látara àkọọ́lẹ̀ tó wà lọ́dọ̀ àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì yìí ó tẹ́ wa lọ́rùn ju ìmí nínú ọ̀rọ̀ tí àwọn míì nínú àwọn onímọ̀ tí wọ́n sọ lọ eléyìí àtàbùkù àwọn tí wọ́n sọ ìdàkejì ṣùgbọ́n wọ́n sọ pé pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn sàhábà méjèèjì tààrí eléyìí tẹ́ lọ́rùn ó sì fọkàn wa balẹ̀ jù míì nínú ọ̀rọ̀ lọ eléyìí ni àfáà abu malik hafidahu allah ta'ala àfáà tó kọ sayo fèké sunna nígbà tó ṣe dìrasa masala yìí nígbà tó bí masala yìí yẹ̀wò sọ́tún sósì ó náà sọ fún wọn ni wa arja'u adil akwal annahuma tuftiran wa tut'iman an kulli yawmin miskina olóòrò tó fẹsẹ̀ rìn lẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ táwọn àfáà sọ pátá òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ olóyún tàbí ẹni tó bá bímọ tó ń tọ́mọ lọ́wọ́ àwọn méjèèjì ó máa fà wẹ́lẹ̀ wọ́n sì máa bọ́ aláìní lójoojúmọ́ wala qada alayhima wọn ò bùkátà sí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gba àwọn ìpadà kò sọ̀rọ̀ yẹn lórí wọn kí wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n wá kọ́ ibn Abbas torí pọ́rọ̀ yìí ni Abdullahi ibn Abbas sọ wọ́n ibn Umar bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí Abdullahi ibn Umar sọ nìyẹn ó ní walam yu'lam lahuma mukhalifun mina sahaba ó ní àsìmọ̀ pé ọ̀rọ̀ ìkankan ó tún wá sí pé lẹ́yìn tí Abdullahi ibn Abbas àti Abdullahi ibn Umar sọ yìí lọ́dọ̀ àwọn sọ̀hábà nínú àwọn tí wọ́n jọ sẹ̀mí àtúndọ́ pẹ̀lú mi tó sọ nǹkan míì tó yàtọ̀ sí méjèèjì ibi tá a ti ń gbọ́ òun náà ní lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn àwọn sọ̀hábà níbo Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ó fi wá ká parí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ kan tí Sheikh Al-Albani ta'ala tó sọ nígbà tí wọ́n bí léèrè nípa hujjiyati qawli sọ̀hábà ǹjẹ́ tí sàbí bá sọ̀rọ̀ látàrí pé ààrẹ inú alukur'an ààrẹ inú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ipò wo la lè gbé ọ̀rọ̀ tí sàbí bá sọ sí sheikh al-albani rahimahullah ta'ala ó ń ṣàlàyé nínú àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó sọ ó ní ana alladhi ó ní èmi tẹ́ ń wò yìí alladhi tmanantu ilayhi akhiran sheikh al-albani yẹn tí mo fọkàn balẹ̀ sí ní gbẹ̀yìngbẹ̀yìn anna qawla as-sahabi ana ahtajju bihi li pé ọ̀rọ̀ tí sàbí bá sọ èmi ó mọ̀ mú ẹ̀rí ń bẹ́ẹ̀ ó ní fàyidà tálàfà kọ́ọ̀lù sọ̀hábí máa kọ́ọ̀lù ìmáàmì min àìmẹ̀t àlùmùsùlùmí ó ní tọ̀rọ̀ tí sàábí bá wá sọ tó bá takò kan nínú ọ̀rọ̀ kankan nínú àwọn àáfàá tá a gbà láàfàá nínú àwọn àáfàá àwa ẹlẹ́sìn islam ó ní fàkọ́ọ̀lù sọ̀hábí yìí àhábọ̀ ilayya min kọ́ọ̀lù dálíkà imam ọ̀rọ̀ tí sàábí yẹn sọ ó tẹ́ mi lọ́rùn jọ̀rọ̀ tí màmú mi ì bá sọ lọ so eléyìí ló jẹ́ ká sọ pé èyí táwọn náà faramọ́ jùlọ ó ní pé ìran àwọn obìnrin méjèèjì olóyún àti obìnrin tí ó ń tọ́mọ lọ́wọ́ àwọn méjèèjì wọn fà wẹ́lẹ̀ wọ́n máa bọ́ aláìní ni àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣàṣì àlékún mọ̀nà àgbọ́yé àti màmúlùfẹ́ nìkọ̀ọ̀kan wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.